أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبعلا بدلو à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa alfáwa àgbà nabi wa muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́wọ́ bá kọ́mọ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà fún mọ́tà nínú oṣù kejì Islam oṣù sọ́fàrù ọjọ́ kẹta oṣù sọ́fàrù 1448 Nigeria na Muhammad sallallahu alaihi wa sallam akọ́lẹ̀ ìfúnpáná ni máa lè wọ láti ọmọọ̀rọ̀ wa máa àrẹ ìhìn bí hakin ọdún ẹ̀pá àtúgbà wáyé àtúgbà òṣèlú ni táwọn olóṣèlú máa polówó káàkiri ẹ̀ kọ́mọ ìgbèrè wú ńlá ni o máa lè wọ ń tọ́tọ́ sí wọn wọ́n máa àrẹ ìlẹ́gbọ́gbí ọ̀rọ̀ yẹn lórí wọn ìní hákì inú àwọn ẹ̀tọ́ àwọn èèyàn rúkú wá kí wọ́n jẹ́pò láti orí kánsẹ́lọ̀ òkèlè jù nìyẹn lórí chairman local government lórí member house of assembly níbi lórí governor lórí house of reps senate president wọ́n rò pé ọ̀la ni wọ́n mọ̀ pé al-imaratu amanatun wa hiya an-nadama yawm al-qiyamah illa man akhadhaha bi haqqiha ọ̀rọ̀ yẹn ní agbára àkọ́kọ́ nírò ìmára tó àmánà tó ìmára di aṣíwájú àmánà nípa wọn fún sọnù wọ́n yẹn nàdá àmà yọ mọ̀ kíyàmà ọ̀pọ̀lọpọ̀ méjì kábàmọ̀ pé ha bá ti tàbí wà lọ́pọ̀ yóò ṣe àbámà lórí ẹ̀ ilẹ̀ mọ̀ àkàdá àbí àmẹ́gbàgbà pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ kí wọ́n láwọn ẹ̀tọ́ rẹ̀ hákì rẹ̀ náà ni mútùbà òdìbà sọ lórí ọjọ́ kẹsàn-án oṣù 1448 fún kálukú wa tá a bá súnmọ́ wọn ká máa fún ọ ní mọ́ràn láti mẹ̀tọ́ kí wa náà káwálá mọ́ sí àṣejù tó yẹ ká ṣe tí Islam always gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ yóò máa jẹ́ pé Ọlọ́run fi tẹ̀sí wa wò ní nígbà tó lé ayé ìgbà tá a wá tẹ̀sí ilé ayé tá a wá yẹ exam hall yìí àwọn tá a wà ń bẹ̀ báyìí ni à ń candidate àwọn máa ń ṣẹlẹ̀ yóò máa jẹ́ dẹ́wò wọn kálukú ọmọ róò tí wọ́n play bóòlù wọn ti pass ọlọ́run ti yá pass lọ́ọ̀dì àti ìdí ọlọ́run pa. عباد الله اتقوا الله واعلموا أنه جاء دين الإسلام احتراما للبشرية ورحمة بها ما إسلام كم تقوم المسلمين كما يقول إسلام رب قوانين ولا يعقلين ودي الله رب قوانين تركيامه جاء يرتب وينظم أمور الناس مادية وروحية nígbà tó nǹkan méjì níjọ́ mi nìyẹn ara tẹ̀mí gbogbo àwọn ètò ayé yòókù ara nìkan ni wọ́n tọ́jú àmọ́ Islam nìkan ni wọ́n tọ́jú ẹ̀mí àti ara the body and the soul ara tẹ̀mí màdíyẹ wọ̀rọ̀ sí ìyẹn yòókì mu ara àtúntò ìsirahìyà ọ̀kàwá ní Islam ìtàjáde bẹ́yìn àtúbábìlì àbùkù حسب وما مما عوداه أبان الإسلام علاقة الإنسان بربه الإسلام وأتلا إخوة ẹ̀tọ́wò lọ́wọ́ láàrin ọmọ ènìyàn sí ọlọ́run ọba rẹ̀ ọ̀kan náà wọn tàbí àgbà tó ẹ pé ọlọ́run fún ní ìmọ̀ islam gan sídìnnà mahamud jabal níjọ́ kan ọwọ́ pẹ̀lú anabi muhammed sallallahu alaihi lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọwọ́ ni yá mahamud anabi ni wọ́n mahamud àtẹ́bìrì akùnlá àlàlẹ̀ ìbáàdì wà akùnlá ìbáàdì àlàlá ndị ọma ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àti ẹ̀tọ́ ọtẹ ọlọ́wọ́ ọba lórí ọmọ ènìyàn àti ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lórí ọlọ́wọ́ àti lọ́dọ̀ ọba yẹn ni orí àmọ́ tí wọ́n ọ̀rọ̀ yẹn ndị ọma ẹ̀tọ́ ọmọ ènìyàn lórí ẹ̀tọ́ ọlọ́wọ́ lórí ọma ènìyàn wọn ni ni ni kálámà tó àwọn pẹ̀lú ilé ká máa jọ́sìn fọlọ́ nìkan sùn ká máa ti ọ̀pọ̀lọ́ lọ́wọ́ ká máa jọ́sìn fọlọ́ nìkan sùn ká máa ti ọ̀pọ̀lọ́ lọ́wọ́ bá ilé ìní ẹ̀tọ́ ọlọ́run lórí wa torí olùkọ́lọ́fà òun nìkan lọ́dà wa òun kọ́lọ́ ní kọ́lọ́dà wa òun o lọ́dà aláyàlá òun làkàlùkù wọ̀là àmọ̀ na ẹ náà o na náà dára o na ní fún wa jẹ o na ní fún wa mu gbogbo tí a ń o láyé ọlọ́run ti fún wa òjò kí ń rọ ọlọ́run ti fún wa ọmọ ìrìn àgbà yìí wọn rántí àsìkò kan ní kọ́ńtì kan nínú àwọn kọ́ńtì tó di advance fọdún mẹ́ta léra wọn ojú ọ̀rọ̀ nígbà wọn bá ń dọ́gbọ́n láti ibi tó ní odò wà wọ́n fi ń gbé omi lọ sí ilé àwọn àlú nígbà tó yá odò gan bẹ ara àìsàn ìní àgbà máa okùn gáwọ̀rà mẹ́yẹ àti ikùn mi máa ìgbà yín ọlọ́run bọ́lá bá ní kó dùn bọ́rọ̀ tó mi ilẹ̀ tí ẹgbẹ́ kẹ́ tí ẹ̀ òun má mẹ́yẹ àti ikùn sáré mọ́ ìlú ìmúná ọlọ́run bá nìkan òun náà nìkan lọ́ọ̀ ẹ̀kọ́ mọ́jọ́ kìí ọwọ́ ni kí wàá ní ẹ̀tọ́ mi nílò ọlọ́run ní fìyà jẹ tí ìbá ti bọ̀ pẹ̀lú ẹ̀ tí ìbá ti bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní fìyà jẹ ẹ wá o ṣètò láti kò sí wa yìí <clears throat> pàápàá jùlọ àwọn akáàrọ̀ òjìrì ṣètò wọn ti lọ́sọ̀ fún wa láti máa sọ pé àwọn àìsí bàbá wa káwọn sọ pé ti bàbá yín lóta káwọn sọ pé yín báyìí ti bàbá yín lóta gbọ́dọ̀ ti rí ìkà ẹ̀sìn wa bàbá wa ṣé àádàn ó ní ádámà náà ní bàbá gbogbo wa bàbá wa gbogbo yìí lọ́gbà ànábì ádámà ànábì ádámà kò lè sí nǹkan mí àjọ ju islam lọ lọ́fà abdullahi bin mas'ud abdullahi bin abbas radiyallahu anhuma ó fi gba àdìsí wa pé láàrin bàbá wa ànábì ádámà aleyhi salatu wa salam sí bàbá wa ànábì lọ́ọ̀ àwọn ìran mẹ́wàá lọ wálé kòrónù mẹ́wàá ní ìran ìran ìlọ ìran ìlọ ìran ìlọ ìran ìlọ ìdé ìran ìdé yẹmẹ gbogbo kò ló máa ń sẹ gbogbo wọn islam wọn ṣe kò sọ́sẹ̀ bọ́ láyà nẹ́bẹ̀ náà hàn láwọn ọ̀sẹ̀ bọ́sẹ̀ bẹ̀rẹ̀ lọ́fà tẹ́lẹ̀ ìlú jẹ́ òṣìṣẹ́ ọlọ́ àkọ́kọ́ tó lọ́wọ́ láti lọ. ẹgbẹ́ islam ẹ̀sìn ọlọ́wọ́ba ọlọ́wọ́ba mọ́tà àfọ̀rọ̀ yìí ọlọ́wọ́ ẹ̀yin ọmọ lẹ́yìn ọlọ́wọ́ wa pèpè yá ayọ̀ lẹ́rìí ní sọ́tò nìta àyà fifty nine yá ayọ̀ lẹ́rìí ní amanu àti wa àti ọ̀rọ̀sọ́lá wa ọ̀lùlà amọ̀ nìkan nínú ọgọ́rùn-ún ẹ̀mọ àwọn bàbá wa sẹ́dínà tó láti nà ó rẹ́gì ọ̀wá ọ̀hán ó ní ẹ̀ bá ti sọ pé ìyá tọ́lọ́ bá ti sọ pé ìyá ayé wọn lọ sí iná àwọn ọ̀dọ̀ ìyá àti dáadáa òfin lọ́fẹ́ wá ní òfin yẹn ṣe àbí ẹ̀mọ́ ṣe ní ẹ̀rí àwọn bàbá alẹ́ Yorùbá ọlọ́kọ̀ bá sọ lẹ́sẹ̀ àwọn bàbá dáadáa níjọ́ àtúnjọ́ máa ń ṣe wá àti ìyá ayé wọn lọ sí iná àwọn ọ̀dọ̀ ìyá àti dáadáa ìfọ̀n yá ayé ọ̀lẹ̀ rí ti máa ń fẹ́ ní ọmọ nǹkan wínú àwọn ti sìn àfẹ́ gbọ́ kẹrọ ọlọ́run lọ́kà àtọ̀ ní tọ́lọ̀ ẹ̀yà àgbọ̀nù yá ayé ọ̀lẹ̀ rí iná àti ńláha ẹ máa tẹ̀lé àṣẹ tọ́lọ́wọ̀n bá wọ́n àti rọ̀ṣúlà ẹ máa tẹ̀lé àṣẹ kànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ọ́ọ́lù la amúrú dínkùn ẹ̀tẹ̀ láti fẹ́ lọ́wọ́ bá ọlọ́ba fi mí fi ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ wọ́n àti wù rọ̀ṣúl ẹ̀tẹ̀ láti òṣìṣẹ́ ọlọ́run lọ́rọ̀ ọwọ́ tó gbé wọn àti wù ùlù amòrùn náà ó ní ọwọ́ kan fi wá wọ̀rọ̀ àti wà ùlù amòrùn àti àtiwájú ìtẹ̀ láti rẹ̀ kì í ṣe absolutely àyẹ̀wò àwò sáfẹ̀ tó pa yìí tó bá mu àti wọ́n gbá pàtẹ tó bá mu tó bá tó lọ́wọ́ bá tẹ̀lé mi tọ́lọ́wọ́ bá ẹ̀ àti àìníwọ̀rọ̀ àti tọwọ́ tọ̀ tẹ̀lé àbí pàṣẹ di àyíwọ̀rá àmá síwájú àwọ̀ṣẹ rẹ̀ ilé ìlàfihàn àwọn síwájú kó máa pàṣẹ dáadáa kó máa pàṣẹ burúkú ó di wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ọ̀nà alẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàhábà mo lọ sí ọwọ́ sọ́kàn mọ̀lẹ́yìn pító ẹgbàṣẹ àti ọ̀nyẹ Madina kan lọ́wọ́ yẹn ní wọn ẹ máa tẹ̀lẹ́sì àmírù ní o ẹ máa tẹ̀lẹ́sì àmírù ní ẹmọ́kọ̀ọ̀tà sí ẹrẹ o ó bá lọ ṣètò ọgbà yọ sọ sí lọ́kà ìgbé wọn tí kò máa tẹ̀lẹ́sì ẹ̀ ní ìdí fáwọn láti ẹ̀ máa dán ìlú ló bá ní kó máa kókìjọ kókìjọ kókìjọ ó bá kókìjọ ọ̀nà ẹ̀ faransé ó máa tẹ̀lẹ́sì ọ̀nà ẹ̀ bá wọnú ẹ̀ ọ̀nà ẹ̀ rárá àti wá wọnú ẹ̀ ọ̀kan náà wọ̀dọ́ ní àà iná la sáfúnà bí wá gba ìsìlámù àfẹ́ wọnà ọ̀sán àtọ̀ nígbà wọnà láláyé àtẹ̀lẹ̀ ẹ̀yẹ jẹ́mọ́ ẹ̀jẹ̀ akọ̀là sí màjìnà jáde bá lẹ́bi sẹ́lẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ká wọ̀ nígbà gbà àti wòrán sọ sí ẹ̀yẹ nà ẹ̀ àmọ́ eléyìí àdìtẹ̀ láṣẹ rẹ̀ o àdìtẹ̀ láṣẹ rẹ̀ ara o ọkọ̀ àti màjìnà nígbà bá wọ بدل مدينة الله إنما خرجنا من رجل من الرسول صلى الله عليه وسلم من النار. أنت أتبع الإسلام تأتي بسيئة تتابع بعين سيئة. náà ni pé ẹ̀fẹ́ wọlé ni ẹnìkan ń gbàgbọ́ wọlé ẹ̀mẹ́jà wọlé ẹ̀jẹ̀ pẹ̀lú àti àtàlà àtàlákù rọ̀sùn ẹ̀jẹ̀ pẹ̀lú sọ́dọ̀ tẹ̀lẹ̀ fẹ̀yìn amúlẹ̀kù máa ń tẹ̀ dùkúrú ha ọ̀dùkúrú ha ẹ̀mí bá ní káwọ̀ ọ̀pẹ̀ máa yà á àti wọ rọ̀sùn rẹ̀ fọlọ́jà ó ilẹ̀ rọ̀sùn ilẹ̀ ìsọ̀lọ́láhu alayhi wa sallam fọlọ́jà kálá ńláwó ta àwùtúmù ha máa kàràtù mí anabi wa bá ìwọ náà ẹ bá ti kó bẹ láyéláyé láyéláyé bá àbẹ̀lẹ̀ ìgbà wa máa ju ilẹ̀ láyéláyé ọlọ́mọ sọ wálé lónà wíwá ní wọ́n sọ̀rọ̀ kàtó wúwo fún wa ó ní ìnáma tọ́ àtú fílmà àrò ìnáma tọ́ àtú fílmà àrò a máa tẹ̀lé àti aṣíwájú ni tó bá ti bá a mú ìmáàmù ahàlù súnà ìmáàmù ahàmù súnà àmbà lọ́kà ní tiwa rọ́bùtà sọ̀rọ̀ ìwọ lọ mọ yá bíbí islam àwọn àwọn aṣíwájú wa ee kánsẹ́lọ̀ wọ aṣíwájú nulẹ̀ gbogbo yẹn bẹ̀rẹ̀ ọlọ́rọ̀ àwọn nǹkan márùn-ún dọwọ́ yín tẹ́ mọ̀ mọ̀tò gbogbo bá pèlè aṣíwájú àjọ àwọn nǹkan márùn-ún lọ́sẹ̀ mọ̀ mọ̀tò àwọn afáàpè ní àdẹ̀rù orí ẹ̀sùn ọ̀kan nǹkan márùn-ún ó di tú láàrín sí mọ̀ mọ̀tò gbogbo ẹ̀ làwọn ìjọba wa ti fẹ́ lórí ẹ̀ kọ́lọ̀ ọba kó sàmì wa ìgbà súnmọ́ wa ẹ̀sọ́ fún wa o aláàrán pọ́ńbẹ̀ alinafs mojútó ni wa wọn kọ́ lọ sí kẹ́mi máa sòfò ẹ̀dàpọ̀ ẹ̀ wo bí èmi ti sòfò báyìí wọ́n á rò hee ọlọ́wọ́ bí wọ́n o èyí tí ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sọ́ fún wọn o ọlọ́wọ́ bí wọ́n o anafs ẹlẹ́ẹ̀ka aláàkọ́ ni ẹ̀kún títẹ́ mi àwọn kálukọ̀ ẹ̀wò fẹ́ni ti sófò mọ́ ìlà ìbáni ẹlẹ́ẹ̀kejì abdeen ìmójútẹ́sìn káwọn èèyàn tẹ̀sí dáadáa mọ́ sí wàhálà ẹlẹ́ẹ̀kẹta almal dúkìá omi ènìyàn ẹ̀wò fẹ́ni ti sófò dúkìá ti sófò mọ́ ìlà ìbáni dúkìá ti sófò ẹlẹ́ẹ̀kẹrin àkúlù ọpọlọ àwọn èèyàn ìmúkúmù wọ́n ti ń gbé àwọn nǹkan kí nǹkan kó kéèlù ọmọ ìlà dáàlì wọ́n ti ń gbé wọ́ọ̀lù wọ́n ti ń gbé jáde oríṣiríṣi ká ọpọlọ àwọn èèyàn rú ẹlẹ́ẹ̀ka àwọn àdínàtò ìran bóò ní ìdílé kálukú ní jẹ́ ọ̀tọ́bìjọba lóàbí odò ẹ̀dùn kan ọmọ yàtọ̀ ní Islam à ń pè wá àwọn ọmọ lẹ́yìn àtàwọn òṣèlú náà ee kábẹ́rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n máa gbé amánà ni ولغض هو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق باب درجات ليبلوكم فيما أتاكم إن ربك سريع العقاب وإنه لكفور رحيم هو الذي جعلكم خلائف مفيد خليفة نوية مفيد أسواد نوية ورفع بعضكم فوق باب درجات مجيكا وكجا وكلا وكجا كسلا وكجا سياما ورفع بعضكم فوق ليبلوكم ó lọ fẹ́ tẹ́sì ìwò ní fẹ́ tẹ́sì ìwò mo tẹ́sì ìwò ní yẹ̀bí wà fún mi ó bí eyín ọlọ́wọ́ bá ní ẹ̀rọ àfà alẹ́mọ̀ ànàlá sẹ́rí ìwò lè kàdé lọ tọ́lá ẹni bá ti ṣe kúṣe tí ò mú nítorí ọba rẹ̀ dáadáa tó fi ti tó tẹ̀fẹ́ lé tẹ̀lé fẹ́ mẹ́ sẹ́rí ìwò lè kà bí ya ọlọ́wọ́ bá ní kókó ọlọ́mọ fi yà jẹ wa ọlọ́mọ fi yà jẹ wa àwọn tọ́pàtì tí wọ́n ṣe ìnàlá àtọ́fóró rahim ọlọ́ọ̀bọ̀ pàṣẹ kò sí bọ́lọ̀ fojú ọlọ́wọ́ eré yìí díẹ̀ ló kún gbà tó ní èyí tá a ti tóbi lóde ọmọdé akẹ́kọ̀ọ́ fún ọlọ́ọ̀bà díẹ̀ ló ṣe gbà fojú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà àmàna yìí ọjọ́ wani kọ̀ọ̀kan wa anabi muhammad sallam ní la iman ni man la amana la ẹni tí o bá fi amana fún kò